Hi everyone, welcome to my channel. ìgbéga lẹ́nu iṣẹ́ ó wà rọpárẹsẹ̀ eléyìí táwọn òyìnbó ń pè ní stroke ó wà àìrọ́mọbí ó wà ẹni tí ò rí ẹni tí ò bímọ ọ̀ tó ní ìdádúró ọmọ so ìyẹn tó wà ẹ̀yọ́nú àwọn àgbà so ẹlòmíì tó jẹ́ pé tó bá wà láàrin èèyàn báyìí èèyàn ò ní fẹ́ràn ẹ̀ tó bá ń lọ báyìí àwọn èèyàn kò sí kata tá kò sí nǹkan rere tá fi lọ so ó ti lọ́wọ́ àwọn àgbà nínú nìyẹn ẹlòmíì báyìí tó bá ń sùn lóòrùn báyìí àti sùn kò ní kò ní ní ìfọ̀kànbalẹ̀ láti sùn so àìmọye ọ̀nà míì bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹlòmíì á wà báyìí ìṣòro la máa rí lójoojúmọ́ kò sí ìfọ̀kànbalẹ̀ ní ilé ayé ẹ̀ àwọn àgbà lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀ nìyẹn so táwọn àgbà bá ti yọ́nú sí i nǹkan uh, tó bá ń dáwọ́ sí a máa yọrí sí rere ọ̀nà àbálọ lẹ́nu lẹ́nu iṣẹ́ so ó ń ṣiṣẹ́ kan iṣẹ́ yẹn ò kò e, èèyàn kàn ń ṣe àṣedànù sáni ó ń pa owó owó yẹn ò kò dúró ó ń ṣe gbá ìyẹn kò kò rí ìfọ̀kànbalẹ̀ ńbẹ̀ àìmọye tó jẹ́ pé ó ó fi mílíọ̀nù tó fi ń ṣòwò tó jẹ́ pé mílíọ̀nù yẹn ká tó rí oṣù mẹ́fà ọdún kan owó yẹn á ti á ti run so tó bá tó bá dọ̀dọ̀ wa tó bá tá bá ṣe àwọn nǹkan àṣẹ̀ǹbáyé àṣàbílẹ̀ tá bá ṣe fún tó bá ń lò ó kó tó rí ọdún kan a ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ó mọ̀ ṣe ń wò àríjẹ àrímu àríná àrílò a níyàwó ìyàwó ebi òǹdè nípa wọn mhm. rọpárọsẹ̀ eléyìí táwọn táwọn máa ń pè ní stroke téèyàn tẹ tẹ tẹ ẹni tó bá ti àìmọye àwọn táwọn gbé wá sọ́dọ̀ láti kó láti ìbàdàn tó jẹ́ pé wọ́n á gbé sínú mọ́tò wá ni gbàtọ́jọ́ tádẹ̀ máa lọ ẹsẹ̀ rẹ̀ láàfin lọ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ló fún wa ní ewé àtẹ̀gbò yẹn ẹ̀jẹ̀ ríru tẹ̀yàn bá ní ẹ̀jẹ̀ ríru tá bá ti ṣe àgbo ẹ̀ fún tó bá ti lò kó tó lò bíi ọ̀sẹ̀ kan á lọ́wọ́ ọlọ́run pé òun rí ìwòsàn so eléèpá ń pè ní diabetes ìtọ̀ ṣúgà tẹ̀yàn bá ń tọ̀ tá bá ti ṣe ẹ̀gúnjẹ ẹ̀fun tó bá ti ń lò ó àtúnṣe àgbo ẹ̀fun méjèèjì la ṣe fún a máa lò ó ọlọ́run á dẹ̀ ṣe a ní ìwòsàn ń bẹ̀. àwọn ara yíyún ẹlòmíì báyìí tó bá ń sùn báyìí ara máa jájẹ tó bá ń rìn lọ àpàpà lọ́sàn-án tóòrùn bá ń ràn tó bá ń rìn báyìí á dàbí pé kó máa kígbe ni tòtá bá dẹ̀ ti kí nǹkan ẹ̀ fún ọkàn ẹ̀ á so bí bó ṣe wà ní tẹ́yàn bá ń dẹ̀ ń tajà tá a ṣe fún ọjà ẹ̀ máa lọ síwájú a máa rí tà bẹ́yà èèyàn bẹ́yàn ti ń lọ báyìí o àbí wọ́n kọ ní nǹkan a máa gbàgbé ẹ̀ tá a bá ti ṣe fún ọkàn ẹ̀ abalẹ̀ a máa rántí nǹkan tó jẹ́ pé ó ti ṣe sẹ́yìn tí tó ń gbàgbé tádìyẹ tí àkùkọ adìyẹ tó bá ti jí láàárọ̀ kò ní gbàgbé ẹ̀ so bọ́jọ́ ṣe ń yọ àkùkọ á ti sọ fún wa so eh, àwọn nǹkan tó wà ní ilé ayé nìyẹn ilé ìtàn sọ pé wárápá téèyàn bá ní kinní yẹn àwọn èèyàn máa wọ́n máa ń wọ́n wọn kì í fẹ́ràn ẹ̀ pé kó wà ní wọn kì í fẹ́ràn ẹ̀ pé kó wà ní ọ̀dọ̀ wọn ìyẹn wárápá yẹn wọn kì í fẹ́ràn ẹ̀ pé kó wà lọ́dọ̀ wọn so tábà ti tábà ti ṣe fún ara àbalẹ̀ àdẹ̀ fún ní garanti pé iye ọjọ́ báyìí oṣooṣù ni kinní yẹn máa mú wọn a dẹ̀ máa fún ní ìfọ̀kànbalẹ̀ bíi oṣù mẹ́fà àbí ọdún kan tó tá rí i pé kinní yìí ò wá sára mọ́ sòótọ́ tó bá ti wá rí bẹ́ẹ̀ àwa kí wa pé bàbá ẹ mà ṣe ń wo nǹkan tẹ́ ṣe fún mi o pé kí n lọ wọ o kò ṣẹlẹ̀ sóun mọ́ so tí o bá dìgbà ọdún wa àwa àwa dúpẹ́. O, á dẹ̀ mọ́ bá bí tiẹ̀ lọ. tá a bá ti ń ṣe ọdún wa tá a bá ti ṣe ètùtù tán bírun yẹn á ṣe gùn nìyẹn so ó ní iye àwa tó ní irun yẹn ní ìdànrè so tá a bá ti ṣe ètùtù tán bá a ṣe gùn yẹn á gùn látòkè á gùn désàlẹ̀ so ẹni tó bá wá lọ́jọ́ tá à ń ṣe ọdún báyìí á rí gbogbo ẹ̀ so bọ ìròyìn báyìí bàbá. ẹ ó dìgbà tá a bá ṣe ètùtù yẹn kó tó lè gùn ìgbà tá a bá ń ṣe ọdún òun la máa ń ṣe ètùtù yẹn tírú yẹn tá a fi gùn. àárín ọjọ́ mélòó nìyẹn máa fi gùn sa? ẹ tá a bá ṣe àárín ọjọ́ mẹ́ta ni a ti gùn so àwa tó dẹ̀ ń lo irun yẹn à á lò fún seven days kó tó padà ok wọ́n ṣe pé bẹ́ẹ̀ èèyàn kan ló fẹ́ wá bá yín yẹn. ara ò kì í ṣe pé èèyàn kan lá wá bá ẹni yóò bìlíìfù nǹkan tẹ̀ ń sọ yẹn. ok tó bá tó bá nígbà ìgbà ọdún tó bá wá síbí a rí gbogbo ẹ̀. ìrìn àjò ìṣẹ̀ṣe yìí bàbá mi ni mo jogún ẹ̀ lọ́wọ́ ẹ̀ bàbá mi ló kọ́kọ́ jẹ́ ọ̀dọ̀fin sí ilé wa ń bí so lẹ́yìn ìgbà tó jẹ́ ọ̀dọ̀fin tán ẹ̀gbọ́n mi ó tún jẹ́ ọ̀dọ̀fin kémi náà kí n tó jẹ́ ọ̀dọ̀fin so ọwọ́ bàbá mi ni mo ti bá ìṣẹ̀ṣe yìí tó jẹ́ pé mo dẹ̀ fojú sí tí mo dẹ̀ mọ̀. ẹ gbogbo àwọn ọ̀dọ̀fin ló ń jẹ́ babaláwo bàbá mi babaláwo ni ẹ̀gbọ́n mi tó jẹ́ náà babaláwo ni torí ẹni tó bá ń jẹ tó bá jẹ oyè yìí tí ó bá jẹ́ alágbára ọ̀ kó ma ewé àtegbò àwọn àwọn babaláwo tó jẹ́ pé wọ́n burú yẹn ẹlòmíín wà tó jẹ́ pé wọn à wá ẹnì kejì ẹ̀kún sí nǹkan rere àpapà tó bá rí jà tí tó bá rí mu tọkàn ẹ̀ bá ń balẹ̀ so inú wa máa bí wọn wọn á dẹ̀ máa dánwò ní oríṣiríṣi òun làwọn àwa awo máa ń sọ pé ìsàsí kì í mú awo so awo tó bá ti inú òótọ́ tó bá dẹ̀ ti bá bàbá ẹ̀ tó bá ti mọ ewé àtegbò òun ni ìsàsí ò kì í mú o àìmọye ẹni sá sọ pé òun babaláwo tó jẹ́ pé ká tó dánwò á ti ṣubú àwa ò ní ṣe ogún ẹ̀mí o a dẹ̀ ní ṣubú ara olúwa wà pẹ̀lú wa. Ah, ah. ṣebí ọ̀rúnmìlà ọ̀run ló ti wá ọlọ́run ló dá ògún ọ̀run ló ti wá ọlọ́run ló dá òrìṣà ńlá òrìṣà ńlá ọ̀run ló ti wá ọlọ́run ló dá kò sí nǹkan tó wà ní ayé yìí iṣẹ́ ọwọ́ ọlọ́run ni àbí òye yín èṣù gangan tá a sọ pé ó lágbára ọlọ́run ló dá.